ridwanullahi abdulgani arikeoyo muhammad raji èmi ni wọ́n fi ṣe ìmáàmù ìlú ìfàkọ̀ tí a wà ń bẹ̀ yìí inú mi dùn gidi gan-an nítorí pé ẹni tí ọlọ́run bá ní kí ó ṣe ọdún léṣì tó tún wà nù ẹni tọ́lọ́run fún láǹfààní àti wà nù ẹni tí ó mọ̀ ṣe ọdún lọ́dún yìí kí ó dúpẹ́ fọlọ́run ni ẹni tí mo fẹ́ náwó kíkí tí òun náà ni ọlọ́run àti anábìwá muhammad pàtàkì kíkí náà ni anabiwa Ibrahim tọ́lọ́nfọ́ ọjọ́ ìní ṣe ọjọ àánú ọjọ dùnú pé kó mọ̀ fi ọmọ rẹ tó bí ẹyọ kankan tó bẹ lọ́hùn fún kó mọ̀ fi ṣèjọ́sìn fọlọ́hùn tọ́lọ́hùn fún dídí àgbò tó fi rọ́ pò fún pé òun ni kó pa fọlọ́hùn látara àdánwò nítorí pé àdánwò gangan gangan fúnra rẹ̀ wasabili ila rifatun wa karama wa daraja téèyàn bá rí àdánwò tó bá já dánwò tánàbí Ibrahim rí lọ́dún náà lọ́hùn ni kò ní sípà wà ń ṣọdún lè ní à ń dúpẹ́ fọlọ́hùn ara àdánwò lọ́lọ́hùn fi kan ànábì Ibrahim tó fi sọ́nà ṣàdánwò fún tó sì gbà kádàrà ọlọ́hùn bí ọlọ́hùn bá ti fàdánwò kọ̀ọ̀yàn bí ọlọ́hùn bá ti gba kádàrà ọlọ́hùn látara àdánwò yóò dẹni gíga látara àdánwò yóò donípò látara àdánwò yóò dẹni tí gbogbo ayé mọ̀ sìn àdánwò ànábì Ibrahim tàná ló padà dọdún fáwa yìí adúpẹ́ fọlọ́hún pọ́lọ́hún ní káwa máa dú ọmọ káfí sọdún ọ̀rọ̀ wa tọpẹ́ fọlọ́hún àsìdúpẹ́ lọ gbogbo jàmá ìlú pátápátápátá bàbá àdídì ni balógun àdínì ni arúgbábuwá àdínì ni apàṣẹ àdínì ni gbogbo ìjọ Fàkọ̀jà ìpátá lápapọ̀ ní mùsùlùmí àti gbogbo àwọn àfà tá a jọ ń jíṣẹ́ ọlọ́run tó fi dórí kábíyèsí tó fi dórí bàbá wa arúgbábuwó tó fi dórí Lamidi Ọbáwọlẹ̀ gbogbo Fáṣínà pátápátá gbogbo tí ń jẹ́ jàmọ́ tó máa ń kí wọ́n dárúkọ ẹ̀ ní kú láàyè yìí mo sì kẹ́ bí tèmi náà kọ́lọ́n wọlé àná Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́n má jẹ́ kí ọdún yìí kọ́lọ́n mọ̀ṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ tó kù tá a ṣe láàyè Orísun náà ọlọ́run má jẹ́ bàjẹ́ o má jẹ́ dàrú o ètò Islam ẹ̀ máa gbé tóbi ọlọ́run gbẹ̀yìn náà tóbi díẹ̀ ju bẹ́ẹ̀ ṣe wà lọ la hawla ńlá abilá ilá àlejò àṣẹ. inú wa dùn lọ́pọ̀lọpọ̀ pé ẹni tí ọdún bá tiẹ̀ dé báláyé torí àìmọye èèyàn lájọ ti tẹ̀sín tó yẹ pé lẹ́nu èsín sọ́dún yìí àìmọye òjò ti rọ̀ àìmọye èèyàn ti lọ àìmọye èèyàn wà láyé tí wọn ò sí ní ààyè tán fẹ́ bọ́lọ́run bá dẹ́mi sí tọ́dún dé bá wa láyé dandan ni kínú yìí ó dùn ó dúpẹ́ púpọ̀ fọlọ́run ó tún kà wá yẹ lọ́dún yìí kọ́lọ́run wọlá ọpẹ́ tá a dá kó má ṣe tọdún yìí náà láṣẹ mọ́ fún wa ọdún iléyá àti gbogbo ọdún tí mùsùlùmí máa ń ṣe ó máa ń ní àwọn ìlànà àti àwọn ìtọ́ka ọdún iléyá ń rán wa létí àìmọye nǹkan nínú tó ń rán wa létí ni pé ìgbésí ayé baba ńlá wa Ibrahim tó jẹ́ baba baba ìgbàgbọ́ kí làwọn àdánwò tọ́lọ́run ṣe fún báwo ló ṣe báwo ló ṣe yege ẹ̀ ọlọ́run a máa gbé oríṣiríṣi ìtàn àwọn èèyàn wá ní Al-Qur'an a sọ ìgbésí ayé wọn kí làwọn ìwà tí wọ́n hù tán fi dẹni tí wọ́n dẹni wọ́n dẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run kí gbogbo àná tá a kù káwa náà ó lè bá àwọn báwo la ṣe fẹ́ du ẹrù wa ànábì ibrahim fúnra rẹ̀ kò sí bá a ṣe ṣe léyà kò sí yọ kúrò nínú ẹ̀ sunna ànábì ibrahim ni sunna ànábì muhammad ni nínú iléyà ẹ̀kọ́ tó kọ́ wa pọ̀ kò sí bá a ṣe ṣe léyà ó kọ́ wa ní ẹ̀kọ́ yìí pé tá a bá ṣàdéhùn ká máa mú àdéhùn ṣẹ iléyà kọ́ wa nípa agbára ọlọ́run ẹ rí i pé sọ fún wa pé ìgbà tí wọ́n ti anabi Ibrahim tó fẹ́ gbé ọmọ ẹ̀ lélẹ̀ tó ń du ọ̀bẹ òge iṣẹ́ tá a sì mọ̀ ọ̀bẹ mọ̀ náà ni kọ́ máa gé ìyẹn ọkọ wa lẹ́kọ̀ọ́ nínú ilé yá pé ntọ́lọ́hún bá ṣe ló ṣe ntọ́lọ́hún ọ̀bá ṣe bó ti wù kẹ́dà ọgbọ́n tó kò lè ṣe tọ́lọ́hún ni ó ṣe ẹ̀dá gbọ́dọ̀ nígbàgbọ́ lórí ẹ̀ ẹ̀kọ́ tó kọ́ wa pọ̀ nínú ẹ̀kọ́ tó kọ́ wa òun náà ni ká máa ní sùúrù lórí àdánwò tá a bá wà ní ìṣesí kan ẹ wà nábì Ibrahim ẹ wo iye ọdún tó ti fẹ́yàwó tíyàwó wà lọ́dọ̀ ẹ̀ tí wọn ò lóyún wọn mi ò bímọ tó bá yẹ pẹ́ lómi ni yóò ti dìdàkudà yóò ti wọ ẹgbẹ́kẹ́gbẹ́ yóò ti sọ̀rọ̀ kọ̀rọ̀ sọ́lọ́hun pàmò gbogbo ọjọ́ tí a bá ń bẹ nínú àdánwò a kọ́ nínú ẹ̀kọ́ léyà wípé kẹ́dà ọmọ rò rẹ̀ pin kọ́mọ mọ̀ pé lókè ìgbà lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni tún ń bẹ ń bẹ béèyàn bá dúró pẹ̀lú ọlọ́run lẹ́yìn àdánwò àìmọye ìdùnnú ń bẹ lẹ́yìn àdánwò a lẹ́kọ̀ọ́ nínú iléyá nínú ẹ̀kọ́ tá tún kọ́ níbẹ̀ òun náà ni pé ilé wa tẹ́ ẹ bá wo ayé lénìí kálukú ń pariwo ayé ọ̀dà ìlú bàjẹ́ ìgboro dàrú kígboro tó dàrú ibi tó kọ́kọ́ dàrú inú ilé kálukú ló kọ́kọ́ dàrú láàrin àwọn ìyàwó àtọkọ àtàwọn ọmọ because àtìyàwó àtọkọ àwọn méjèèjì ní ni wọ́n ní role láti play nínú ìgbésí ayé ọmọ àpèjúwe ọkọ ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ọ̀gá dàrẹ́tọ̀ nínú iléeṣẹ́ ni àpèjúwe àwọn ìyá wa ó dà gẹ́gẹ́ bí àpèjúwe mánéjà ni gbogbo ọjọ́ tí mánéjà ò bá mánéjì dáadáa àyẹ̀wò ọjọ́ tí dàrẹ́tọ̀ ò bá dàrẹ́tì dáadáa dandan ni kí ìfẹ́kìtì ẹ̀ ó wà lórí ọmọ wọn lórí pródọ̀tì wọn tẹ́ ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ nínú ilé wa lónìí ọ̀pọ̀lọpọ̀ wa ní àṣe ojúṣe wa obìnrin kọsẹ́ fọlọ́hún ọkùnrin kọsẹ́ fọlọ́hún látara ìkọsẹ́ àwọn méjèèjì fọlọ́hún gbogbo àwọn ọmọ tá à ń produce lónìí wá di ọmọ kọ́mọ kí náà ń pè ní gbogbo àwọn tó ń pè ní ọmọ area boys kò sí area kan tó bí boys ọmọ tí òbí kan bí tí ò mójútó òun ni environment gbàtọ́ tó sọ di bó ṣe fẹ́ a rí nínú ẹ̀kọ́ iléyá wípé tẹ́ bá wo ìgbà tí ṣètánì lọ bá Ibrahim a ó dẹ̀ fẹ́ lọ pọ́mọ ẹ nítorí Ibrahim anabi Ibrahim dìde ó jù lóko ó tún padà ó rí pé òun ọ̀rọ̀dọ̀ bàbá wọ̀ ọ lọ sọ́dọ̀ ọ̀yá ó dẹ̀ lájú ẹlẹ́wàá jẹ́ kán pọmẹ́ ọmọ kan ṣoṣo tó bí ìyá náà dìde ó jù lóko ó tún padà ó tún lọ bá ọmọ ìwọ ọmọ wọn fẹ́ lọ dú ẹ wọn fẹ́ pa ẹ́ ó dẹ̀ ó lè ṣe sámọ́ wọn lọ́wọ́ òun náà fúnra rẹ̀ dìde ó jù lóko tó bá yẹ pé ọmọ tí ò rin ìlànà bàbá ẹ ní ọmọ tí ṣe bàbá ẹ òwù ọmọ tí ṣe bàbá ẹ òwù ọmọ tí a tọ́ pẹ̀lú ọlọ́run ni bí sètáni bá gbara ọmọ wọlé iṣẹ́ bàbá ó bàjẹ́ bí sètáni bá gbara ìyàwó wọlé iṣẹ́ bàbá ó bàjẹ́ lénìí dandan ni fún wa láti mójútó inú ilé wa nínú ìbádà nínú ìjọsìn ni láti mójútó àṣeyọrí anabi Ibrahim nítorí pé ó ṣàṣeyọrí lérí ọmọ làdánwò fi gbabẹ̀ wọlé ó ṣàṣeyọrí lórí ìyàwó àdánwò ò rí bẹ́ẹ̀ gbà wọlé òun náà dúró pẹ̀lú Ọlọ́run àdánwò ọ̀rọ̀dọ̀ tiẹ̀ náà gbà wọlé so ẹ̀kọ́ pọ̀ nínú iléyà púpọ̀. akim tó a dúpẹ́ fún ọlọ́run alihamdulilayi mo dúpẹ́ fún lèmọ́mù lèmọ́mù mo fẹ́ dúpẹ́ fún ó ṣe gan lèmọ́mù wọn ṣáàdù mo fẹ́ kí mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà mo fẹ́ kí gbogbo ayé pátápátá pé a kú oríire àwọn tó lọ mọ́kà kan dé láyọ̀ wá bá wa ọlọ́run ṣàwà náà dé wọn kíre mọ́kà náà wá kárí ọlọ́run má ṣe lè láṣẹ mọ́ kẹgbẹ́ ìyàwó arúgbó àníṣíwájú wa lọ lọ́lọ́ ọlọ́run lọ́lá ànábì ẹ tún ju báyìí lọ lẹ́ẹ̀mí lágbára ọlọ́run ó dúpọ̀ alihamudulilayi alihamudulilayi alihamudulilayi rabi lalami adúpẹ́ ọkọ mi ẹ ṣé ọkọ mi ẹ ṣé ọkọ mi ẹ ṣé ẹ ṣé ọkọ mi. alájà Hafsat Sọláwépọ̀ mo fẹ́ ó bẹ̀rẹ̀ látòrí ìmáàmù wa láti Olúwọlé ẹ̀mí wọn tó rọ́dún ìkótúrì mi tọ̀mọ̀tọ̀mọ̀ ká má ṣe inú àárẹ̀ ká má ṣe inú dùbúlẹ̀ àìsàn ká wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo àwọn jọmọ́ wa náà kí gbogbo wa kájọ ṣọ̀pọ̀ ọdún àní láburú lórí ara wa. tí ó gbà láyè pé ká ṣì wà láyé up till now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti wà nù sáré kí ṣe mímọ̀ ṣe wa náà ó wọ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni ẹ ní ọjọ́ òní jẹ́ ọjọ́ pàtàkì nínú ìgbésí mùsùlùmí ọlọ́run náà ló pa á láṣẹ wípé bí ká kírun ká dẹ̀ pẹ̀ràn fún òun òní ní ọjọ́ iléyá kí ọlọ́run ṣáà jẹ́ ká pẹ́ láyé kó ṣíjú àná gbogbo wa kó jẹ́ ká ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé kó ṣe nírọ̀rùn fún gbogbo wa láti máa ṣe ìjọsìn fún ọlọ́run kì í ṣe mímọ̀ ṣe tiwa náà owó ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ló fi ẹ̀sìn yẹn rọ̀ wá lọ́rùn báyìí kí ọlọ́run máa ṣàṣàn gbogbo wa lẹ́san. orúkọ mi ni Mrs Onítìjú Ṣọlá a wà ní Olúwọlé Central Mosque à ń ṣe ọdún iléyá lọ́wọ́ ìmáàmù wa ń ṣe àdúrà òtúbà lọ́wọ́ mo fẹ́ kí Mr and Mrs Onítìjú ní ìlú Èkó wa ń bíbá iná lọ wà á ní ká kí yídì tán ká lọ sí ọ̀dọ̀ wọn ni pé ẹ̀mí á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti gbogbo àwọn èèyàn wa nínú Islam pé ẹ̀mí á ṣe mí gbogbo àwọn èèyàn wa náà tó wà nílùú Mẹ́kà Ọlọ́run á wọn dé láyọ̀ àti àlàáfíà.